àwọn ará agbègbè ìjọba ìbílẹ̀ Gúdú ti ń béèrè fún iléèwé girama nítorí ìjọba ìbílẹ̀ náà nìkan ni kò ní iléèwé girama kankan láti ayébáyé àmọ́ báyìí ìdùnnú ṣubú lu ayọ̀ fún wọn bí gómìnà ti fi ìpínlẹ̀ rẹ̀ lélẹ̀ fún wọn pẹ̀lú ìlérí pé láìpẹ́ láì jìnnà ìṣèjọba ọ̀hún yóò kọ́ iléèwé náà tán kí ètò ẹ̀kọ́ tún lè ní ìtẹ̀síwájú sí i ní agbègbè Gúdú ààrẹ ẹgbẹ́ àwọn tó ń fi ohùn polongo àti ìpolówó ní orílẹ̀-èdè nàìjíríà ti sọ wípé àwọn yóò sa apá àwọn láti mú ìlọsíwájú tó lọ́rìn dé bá iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ àti iṣẹ́ ìpolówó ọjà ẹ jẹ́ ká lọ pàdé aṣojúkọ̀ ìròyìn wa ló ti mú ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà wá fún wa. ààrẹ ẹgbẹ́ àwọn tó ń fohùn polówó àti ìpolongo lórílẹ̀-èdè nàìjíríà association of voice-over artists ti sọ wípé ẹgbẹ́ àvua yóò sa gbogbo ipá wọn láti mú ìdàgbàsókè bá ọ̀nà ìpolówó àti ìgbóhùnsáfẹ́fẹ́ lórílẹ̀‐èdè yìí ọmọọba Jídé Moronfolu tí ó jẹ́ ààrẹ titun ẹgbẹ́ náà ló sọ̀rọ̀ yìí lásìkò tí wọ́n ń búra fún òun àti àwọn olóyè ẹgbẹ́ titun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dìbò yàn wípé ẹgbẹ́ náà kì yóò káàárẹ̀ lójúnà àti rí dájú wípé òfin àti ìlànà àjọ tó ń rí sí ìgbóhùnsáfẹ́fẹ́ àti àjọ tó ń mójútó ọ̀rọ̀ ìpolówó àti ìpolongo APCON kò kùnà nínú ìṣàkóso òun níbi ayẹyẹ ọ̀hún tó wáyé ní ọjọ́ kẹtàlélógún oṣù kẹsàn-án ní olú ilé ẹgbẹ́ náà tí ó wà ní ìlú Èkó níbi tí wọ́n ti búra fún àwọn tí yóò bá ọmọọba Jídé Mòrónfólú tukọ̀ ìṣàkóso bíi Ngozi Ogbonna tí ó jẹ́ igbákejì ààrẹ Adéọlá Adébíyì ní akọ̀wé nígbà tí wọn kò ṣàyẹ̀yàn Motúnrọ́lá Fadékẹ́mi gẹ́gẹ́ bí akápò àti Joy Ọ̀gbẹ́kẹ̀nẹ̀ gẹ́gẹ́ bí alukoro ọmọọba Jídé Mòrónfólú sọ ọ̀pọ̀ ohun ìtùnú àti ìtura tí yóò bá ẹgbẹ́ náà lásìkò ìṣàkóso rẹ̀ kódà ẹ wo change begins with me tí president wa muhammadu buhari tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nísìnyí ó yẹ kó ní ipa tí àbúrò àmà kó nínú ẹ̀ àwa là ń fi a máa sọ pé gbogbo òun ló ń sọ̀rọ̀ ṣùgbọ́n àwọn nǹkan wà tó ń tajà gbogbo tí mo ti ń gbọ́ lórí rédíò tí mo wò lórí tẹlifíṣàn tí máa wò bá àmàkọ́ ni pé ah ṣe iṣẹ́ lè lè ṣá àmọ́ mo rò pé táwa náà bá dá sí i tá a bá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ tá a bẹ̀rẹ̀ sí ṣe pẹ̀lú gbogbo ọgbọ́n onútọ́lọ́run fún wa tá a bẹ̀rẹ̀ sí ṣe irú change begins with me yẹn tá a bẹ̀rẹ̀ sí ṣe irú yẹn tá a fi ń ran ìjọba lọ́wọ́ ìjọba náà mọ̀ pé àwọn kan wà tó ń jẹ́ àfúrà pẹ̀lú àjọṣepọ̀ pẹ̀lú àwọn iléeṣẹ́ rédíò iléeṣẹ́ tẹlifíṣàn gbogbo wọn náà ni ó wà lára nǹkan tá a máa kọ́kọ́ mú sí ní yàjóyàjó ìyàtọ̀ sí yẹn àwọn ìpolówó míì wà tó jẹ́ pé látòkè òkun ẹ̀ máa ráwọn ohun tó wá látòkè òkun òun ni wọ́n lò fáwọn ìpolówó kódà fídíò gan náà tẹ́ bá rí míì ẹ rí pé àwọn eléyìí wọn ìṣọmọ Nàìjíríà ọmọ South Africa ni wọ́n ṣùgbọ́n wọ́n á máa lo ìpolówó wọn bíbà gbogbo ẹ̀ náà la máa gbé ìgbésẹ̀ lórí ẹ̀ tó jẹ́ pé àwọn ọmọ wa gangan gangan la máa lò yẹn náà la lè mú ọrọ̀ ajé gba orílẹ̀-èdè nàìjíríà á dẹ̀ tún gbé oríyìn fún àwa gangan gangan tá à ń ṣiṣẹ́ yẹn á wá hun àwọn ọmọdé àwọn àgbàlagbà nítorí ẹlòmí àwọn pé ẹni kí wọ́n á join avua kí nìdí tẹ́ ṣe fẹ́ kí n join avua ẹ sọ ìdí kan pàtó èmi dẹ̀ máa ń ka gbogbo àwọn kan tí mo ti kà á lẹ̀ pé tẹ́ bá darapọ̀ wípé ẹ tàbá kárìnkápọ̀ iye náà ló yẹ ni tí gbogbo abájọ òfin ta fohùn ṣọ̀kan tájọ ń ṣiṣẹ́ yìí ayẹ gbogbo wa ni. àwọn APCON Advertising Professional Council of Nigeria wọ́n fòǹtẹ̀lù wa wọ́n rẹ́gísítà wa lọ́dọ̀ wọn tó jẹ́ pé ẹ bá ti wà yí ọmọ ẹgbẹ́ wọn náà ni wá àwọn dẹ̀ fún wa láwọn àṣẹ kan agbára kan àtàn gbélé wa lọ tá àtẹ̀ tí lò rárá àmọ́ nísìn láṣẹ bẹ̀bẹ̀ sí ni lo àwọn agbára kì í ṣe gbogbo èèyàn náà ló lè máa polówó lórí rédíò a dẹ̀ fẹ́ gbé ìgbésẹ̀ yẹn tó jẹ́ wípé ìpolówó tẹ bá gbọ́ lórí rédíò tó bá ti ń ṣọmọ ẹgbẹ́ àvúà ló ṣe wọn nílò lórí rédíò. bákan náà òun ni àwọn ènìyàn sọ irú ènìyàn tí ààrẹ tuntun ọ̀hún jẹ́ pẹ̀lú àfojúsùn wọn lórí ìṣàkóso rẹ̀. you know uh, towards adẹ mọ̀ wípé yóò ṣiṣẹ́ tó dáa uh, láṣẹ láṣẹ ní ká kí i lẹ́yìn. ó jẹ́ ẹni tó ń gan ti jẹ́ ọmọ ẹgbẹ́ àvọ́à láti ilẹ̀ kó tẹ̀ tó di pé a dá ẹgbẹ́ àvọ́à sílẹ̀ lóun gan ti wà gẹ́gẹ́ bí uh, ọmọ ẹgbẹ́ tó náà ṣe kata kutukutu méje yàyà mẹ́fà nínú ká fò ká lo òun ká fi polówó ọjà nígbà tí ọpọ́n sì wá sún kan báyìí gbogbo làlàkókò àvúà gbogbo iṣẹ́ àṣeyọrí àvúà àti kò sí lọ́wọ́ báyìí ṣùgbọ́n ó jẹ́ èèyàn tó jẹ́ pé ó lákìkanjú tó sì mọ iṣẹ́ ẹ̀ dáadáa ìtorí ẹ̀ ni gbogbo wa ṣe panupọ̀ tá a ṣe ni pé òun kó jẹ́ ààrẹ wa kó sì wá mú wa lọ sí kó fa ọ̀nà ìlọsíwájú fún AVOA. ní orúkọ aláṣẹ àwọn olùdarí àti òṣìṣẹ́ iléeṣẹ́ tẹlifíṣàn Orísun akí ọmọọba Jídé Mòró Nfolú kú oríire Ṣògórẹ́nìkejì ló jábọ̀ ìròyìn fún tẹlifíṣàn Orísun.